الحمد لله ولي الصالحين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد <clears throat> السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allahu Ta'ala ọba tí yóò yọ̀ǹda ìrun ti àárọ̀ ìfún wa tààmà sí sọ̀látù súbù ní òní ọjọ́ tààmà sí yawmu sabt táwọn bàbá wa ń lẹ̀ yorùbá máa ń pè lóòjọ́ àṣíbì táwọn ìbò ń pè lóòjọ́ sátidé tí í ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú oṣù muharram ọdún ìjírà fourteen forty two one thousand four hundred and forty two nínú nǹka ti nàìjíríà nítẹ̀lé èyí tá à ń pè ní official accounting èyí tó wá látọ̀dọ̀ àwọn aláṣẹ mùsùlùmí. ọlọ́run yọ̀ǹda fún wa láti kírun tàárọ̀ eléyìí tó jí wa sáyé tó jí wa sáàyè tó sì jí wa sáàyè kálukú wa níbi táwọn àbí ọlọ́run bá lékè ọlá kó má dá wa sí fún yàjẹ àwọn oore tí ń bẹ nínú oṣù tá a wà yìí tá a mọ̀ sí shahrul muharram shahrullah oṣù tọlọ́run tá a mọ̀ sí oṣù muharram yìí ọlọ́run má jẹ́ kó fò wá rù inshallah ta'ala mọ̀ tẹ̀síwájú nínú two hundred golden hadith from the messenger of Allah. tí àfa abdulmalik mujahid tí wọ́n kọ tí ilé ìtẹ̀wé darussalam kingdom saudi arabia tí wọ́n gbé jáde hadith ẹlẹ́ẹ̀kẹrìndínlógún laka níjẹta ààbọ̀ sí hadith ẹlẹ́ẹ̀kẹtàdínlógún lónìí ní hadith seventeen nínú hadith ẹlẹ́ẹ̀kẹrìndínlógún hadith sixteen ta kànjẹta hadith yìí. ó jẹ́ kó yé wa pàtàkì mímọ̀ ṣe iṣẹ́ àgbẹ̀ pàtàkì iṣẹ́ ọ̀gbìn àti àǹfààní tí ń bẹ nínú ká máa gbin nǹkan bá àti ẹ̀ mú ní iṣẹ́ káwa gan di àgbẹ̀ pàtàkì tó ń bẹ nínú nǹkan gbígbìn torí pé kò sí bá ó ṣe gbin nǹkan tí àwọn ẹ̀dá ọmọnìyàn ní àbálìjẹ̀nù. No àbí àwọn ẹranko tí wọ́n ń ṣàǹfààní lára nǹkan náà pé wọ́n ń jẹ níbẹ̀ àyàfi pé wọ́n mọ̀ fi kọ sọ́dákọ̀ ìtọrẹ àánú fún wa ọ̀rẹ́ àtinúwà ni fi kọ kalẹ̀ fún wa. ìbéèrè wa lè jẹ jáde lórí àlàyé yẹn pé wa ni pé ká pa àwọn jẹ mọ́ ká pa wọ́n wọ́n ní tó bá jẹ nǹkan oko wa pé sọ́dà kọ̀ ni bàbá rí wọn ká kú mọ̀ pa wọn mọ́ àwa tá a mọ̀ dẹ tàkúté lóko tàkúté ọlọ́fà kí wọ́n tún pè ní tàkúté ọlọ́gbọ̀n tí ó wọnú ẹran tí ẹ̀jẹ̀ ó fi jáde lára rẹ̀ tá a ṣe dísìn láìka tó dẹ́ kákúkú mọ̀ dẹ́ mọ́ káwọn ọ̀yà máa ba nǹkan oko jẹ́ lọ rárá ṣùgbọ́n tí àdéhùn yẹn ń sọ fún wa ni pé èyí tí wọ́n bá jẹ́ ń bẹ̀ wọ́n kọ́ ní sọ́dà kọ̀ fún wa èyí tọ́lọ́run bá sì ṣe láàláàlì ní ẹ̀tọ́nú àwọn ẹran yẹn táwa náà bá pa wọ́n jẹ kò sí ìwọ̀ ń bẹ̀ kò sì ṣẹ̀ṣẹ̀ fún wa àyàfi pé a gbọ́dọ̀ pa wọ́n dànù lásán gẹ́gẹ́ ẹyẹ torí pé anábíwá Muhammad sọlọ alayhi wa alihi wa sallam jẹ́ kó yé wa pé tó bá gbogbo ẹni tó bá pa ẹyẹ ní ipa lásán tí èsì kó fẹ́ jẹ ẹyẹ yẹn ó gbéra yóò dìde níjọ́ lẹ́ni tí lágbájá ọmọ lágbájá pa mí o kò jẹ mí ó kàn pa mí lásán ni ìyẹn ló fà á tó jẹ́ pé ìmọ̀ fi àwọn ẹranko ṣe géèmì táwọn èèyàn máa ń ṣe tájẹ́ tí wọ́n kàn lọ́ máa pa wọ́n nu igbó lásán láti fi máa ṣeré kò bá ṣeré àwọn. ilé iná ìkìlọ̀ yóò wà ń bẹ̀ fún àwọn àgbẹ̀ tó fẹ́ gbin àgbàdo tó ń ṣọ̀gbìn àgbàdo tá a máa ń fi oògùn gbin àgbàdo táwọn àparò kàn jẹ àgbàdo lọ ìyẹn náà kò ní wọlé tura mi jẹ ẹlòmíràn ni bó láti wá ṣe ẹhẹn nígbà tó Ọlọ́run bá ti gbófin kalẹ̀ Ọlọ́run ní alam naj'al lahu aynayn wa lisanan wa shafatayn àwa láwa lo ìmọ̀ fún fún wa làákàyè òye èyí tá a ti ní pẹ̀lú ìrírí láti fi wá ọ̀nà míì tá a mọ̀ lò tí èmi jáde pàápàá àwọn ẹran yẹn dànù lásán láì nílé jẹ́ wallahu ta'ala alam. hadithi tó ní dáhùn sálàyé sáàdé seventeen yìí ó ní òjíṣẹ́ rá Muhammad oyin ń kéré gbogbo èèyàn ló yẹ kó ha sórí kódà arúgbó tí làákàyè rẹ̀ bá sì dúró yóò ha orí kí òtún ìmọ̀ ìjà rán yóò ha kí èsà rán tábà wọ àyà seventeen tàbí hadith number seventeen lẹ́kẹtàdínlógún ó lọ báyìí pé kúlù màrúfin ẹgbẹ́ aṣọ kúlù màrúfin sọ́dàkọ̀tún kúlù màrúfin sọ́dàkọ̀tún kò jù bá náà lọ màá kà fúnra mi lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ sí sí ẹ̀yin náà wàá kà lẹ́ẹ̀mẹ́ta màá gbọ́ kullu ma'rufin sadaqatun kullu ma'rufin sadaqatun kullu ma'rufin sadaqatun ó yẹ ká. àlèrè lómi tí ni a ó ti yá wa lẹ́nu kullu ma'rufin kullu ma'rufin kullu ma'rufin sọ́dákọ̀tún sọ́dákọ̀tún gbogbo aláàtìmọ̀ sọ́dákọ̀tẹ̀lẹ̀ rẹjájọka kullu ma'rufin sọ́dákọ̀tún kullu ma'rufin sọ́dákọ̀tún kullu ma'rufin sọ́dákọ̀tún àdìtì ẹwà ní sọ́yí al-Bukhari àdì 2021 insha Allah ta'ala ìtumọ̀ rẹ̀ kullu gbogbo òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ó sọ pé kullu gbogbo màrúfin dáadáa sọdàkọtún sọdàkọni kan pè ń fàdákà ẹgbẹ́ mo sọ pé mi ní tu sí kí mo ní mi ní tu sí ń jọ́sí ìta ló rántí sọdàkọ mo ní mi ní tu sí Yorùbá kan táwọn ọmọ ń tu sí kí ni mo pè mo ní àní tú sọdàkọ yẹn sí nǹkan kan sàárà ìdí ni pé sàárà yẹn ó nítumọ̀ méjì nílẹ̀ yorùbá ní ìsìn àti tiẹ̀ tipẹ́tipẹ́ torí mo rántí nígbà tá àwọn primary school wọn ní sàárà yà sẹ́nìkan ah mo wá ń béèrè lọ́mọ mi pé sàárà yà sí i báwo ó ya lulẹ̀ ni àbí kí nìkan wọn ló ya ọ̀dọ́ ẹ̀ ló sì ya ọ èmi máa ń wo sàárà yẹn bí èèyàn nígbà tó yá ni mo yọ̀ wá rí pé àti wọn ló kó babaláwo ọ̀nà kọ̀nà téèyàn lè gbàjẹ́ babaláwo babaláwo táwọn aláwo gangan pọ́nbélé tí wọ́n ń bọ ifá Ọ̀rúnmìlà tí wọ́n ń pè tí wọ́n ń da tí wọ́n ń sán ọ̀pẹ̀lẹ̀ hmm? wọ́n ń da ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n ń da ẹ̀rìndínlógún tí wọ́n ń lo ikin àtàwọn oríṣiríṣi ọ̀nà tí wọ́n ń gbà á lò àtàwọn tó jọ wọ́n náà bí àwọn tó ń tẹ erùpẹ̀ ìjọsà làǹjọ tàbí kan bá wà ń pẹ àṣàlàyé erùpẹ̀ títẹ̀ yẹn ẹ pé òun àti ifá ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n ń nǹkan kan náà ni fáwọn tó bá mọ̀ nípa odù Ifá hmm? irú Òtúá Ìrẹtẹ̀ Ọ̀bàrà Ọ̀sá tí wọ́n bá wo bí irú oògùn dá méjì yẹn ẹ rí i pé àwọn tó ń tẹ ẹ̀pẹ̀ tí wọ́n bá tẹ̀ tẹ̀ bá wo dáadáa ẹ rí i pé in shape nǹkan kan náà ni nǹkan tí wọ́n fọwọ́ yẹpẹtẹ yẹn àti tí odù fáyẹn gbé jáde ẹ̀gbọ́dù mẹ́rìndínlógún wọ́n sì ti ìró eh, ẹkùn ara ẹni ẹni pé kíní yẹn tí wọn bá fọwọ́ tọ́ ẹni tó bá ti rí ìwé ibi tí wọn fi ń tẹ ẹni ti rí ìwé yẹn ti rà ní kíní kan ti rà ń jọ náà ni eh, wọn bẹ̀ fi mú kọ́dúmọ̀ sí ọ̀nà mọ́sọ́lì gbogbo ẹ̀ ní wọn kọ́ ní alihamudulilayi alihamudulilayi níjà àgbà tí mo sì ti àlọ́ ní barika ilẹ̀ wíwò ni wọ́n ń kọ́ wa bẹ́ẹ̀ ṣe ń wo lẹ́nu tí àyè tẹ bá wo àwọn kìnìún tí wọ́n yà yẹn tí wọ́n fi ọwọ́ tọ̀ yẹ́rì pé òun àti àwọn ojú odò fáyẹn nǹkan kan náà ó rẹ̀ pé àáfàá tó ń tẹ̀ yìí pẹ̀ hmm, ó ń da ifá pẹ̀lú èdè lárúbáwá babaláwo tí wá ń bí ń da ifá pẹ̀lú èdè yorùbá ṣẹ̀sìn mọ̀ pé alukófòrò mélòó tó ń wá hídà náà ni gbogbo tí ń jẹ́ kékeré ojú ọ̀nà kan ṣoṣo ni bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rìn débẹ̀ ṣùgbọ́n nìkan náà ló já sí níbo padà já sí ọ̀dọ̀ ṣe ìtọ́n níbo ló padà já sí inú náà ọlọ́mọ sì wà lọ́mọ àná tó mm. torí náà kúlù màrúfin sọdakọ torí ọ̀rọ̀ sàárà ni mo sọ débẹ̀ yẹn so ìtọrẹ àánú ọrẹ àtinúwá gbogbo dáadáa tá a bá ṣe ni ṣé bá a sọ pé dáadáa kí ni mo ń pè ní dáadáa nu ṣẹ̀ríà ǹjẹ́ ń pè ní dáadáa gbogbo tẹ́yìn fúnra yín kà sí dáadáa <clears throat> dáadáa náà nù lọ́dọ̀ ọ̀nà pẹ̀lú májẹ̀mú kan kí ni májẹ̀mú náà kò ta kó ááyà ọlọ́run kan kò ta kó kan bẹ́ẹ̀ sì ni kò ta kó nǹkan tí sẹ̀rí àgbé kalẹ̀ tó ní pè ní màrúf maruf ẹ mú kan tó kéré ńlẹ̀ yorùbá ẹ̀lẹ́mbẹ̀ wọn ó tó kàn kí èèyàn yẹn dáadáa ni ẹ̀lẹ́mbẹ̀ wọn tàbí ẹ̀lẹ́mbẹ̀ wọn subhanallah maruf bàbá yẹn ṣe dáadáa ti ṣe ti tọrẹ kíkí <laughs> nìkan ló pé ẹnìkan ṣe ẹ kú iṣẹ́ o hmm? àwa tá a máa lo oko lọ́yọ̀ọ́ hmm? ẹ máa kí ìsọwọ́ o ẹ máa kí ìsọwọ́ o hmm? sọ̀dàkọ̀ tàbí tó ẹ máa ká lọ o <laughs> àwọn ń lọ lé ní tiwọn nìyà àwọn ti ṣiṣẹ́ lóko ẹjọ́ ń ṣiṣẹ́ bóyá ìwà lẹ́yìn agbọ̀n ibì kan ìyẹn lẹ́gbẹ̀ẹ́ ibì kan àwọn á ń kọjá pé wọ́n ti ń lọ lọ tó ẹ máa kí ìsọwọ́ o tó ẹ máa ká lọ o ẹ má pẹ́ o ẹ bọ́rọ̀ yẹn ṣe rí táàkà sí o àti sọ́dá kọ́ ni sallallahu alaihi wasallam ọ̀fẹ́ràn wa báyìí bóyá nìkan bóyá ó fẹ́ ṣubú o fẹ́ sẹ́kọ̀ọ́ ah, ẹ má rọra o sọ́dá kọ́ ni ní àwọn ọ̀rọ̀ ẹnu téèyàn lè sọ lórí eléyìí náà téèyàn wá lọ gbogbo tó bá ti jọ́rọ̀ rí tó bá jáde sọ̀dàkọ̀ bẹ́ẹ̀ náà níṣẹ́ àfaraṣe ẹ jẹ́ ká mú láti ojú wọn a máa fojú sọ̀rọ̀ fún òyìn pé ẹnìkan wọ́n fẹ́ ṣàbùrú sí èyàn ó kàn fojú sọ fún pé kó padà kó padà kó padà tó bá padà yóò rí pé yóò wá padà dúpẹ́ ẹ̀ máa ṣeun tó ń wo tètè wo bẹ́ẹ̀ tó bá jẹ́ pé o lọ bẹ̀ ńlẹ̀ kan ni o kó sí gálò wọ́n ń bẹ̀ ńbẹ̀ wọ́n ń bẹ̀ lọ́nà àmọ́ àlè sọ́tẹ́yìn bá sọ́tẹ́yìn bá gbọ́ wọn padà wá báyàn ní o fi fojú sọ fún ọ pé kò padà wà á máa fojú sọ̀rọ̀ sọ́dà kọ̀ ni màrúfù dáadáa ló ṣe. ojú gangan fúnra rẹ̀ èèyàn lè fi ṣe dáadáa lọ́nà wo nípa kéèyàn tújú ká kéèyàn má fajúro nusrọ́tù káwọn ànukúrá táàkì ní sọ́rọ́tù àbáṣà abata òfàjúrò <laughs> bima'ana kalaha wajha òfàjò kí ẹ má fàjúrò ni hadithi tó tẹ̀lé ti a mú yẹn náà pẹ̀lú ògùn ọlọ́run àmọ̀mọ́ kéèyàn tújú ká sí yàn ẹ tó ojú ká tó tújú ká sí inú ẹ̀ bóyá ẹnìkan wá bọ orójú ẹ̀ rẹ gbogbo wa ń sọ pé kíní kan látàrí ọkàn kọ́kọ́ rẹ́rìn mú sẹ́nu ẹ̀rín tó rìn inú rẹ̀ ó ti dùn ah, dídùn ó so ní ìgbóni sọ́dá kọ lọ́wọ́ ẹ̀rín hmm. ká tó wá sọ pé ó fún ní nǹkan omi ìtọ́mọ rẹ̀ ń lọ bóyá ó fẹ́ fòjá títí ó fẹ́ fòjá náà ló bá mú ọmọ òun <coughs> tani yóò lórí igbó tó tọmọ ẹ ẹlẹ́mìta ni ó fi ìdí jóná dìdí kọ́ ni ó pe oní tí wọ́n pe abẹ́ ni o ọmọbìnrin wo ló ti fa abẹ́ jóná tó gbọ́mọ yín kalẹ̀ o kì í ṣe èèyàn là ń sọ ọ̀pọ̀ òṣèlú tó fẹ́ ah ọba sálọ rẹ̀ pa ah, pọ̀ mọ́lọ́ fọ́ níbo ló ti ń bọ̀ ó wá padà sílé ó wà lọ sọ fún màmá rẹ̀ pító ẹ mọ mójútó lágbájá ẹ mójútó ọmọ yín o ó fẹ́ fojú ti ṣẹ́sìn mọ́ pọ́kọ́ pa ah, ẹ mọ̀ ṣeun kódà mo lọ pọn mi nì mo sì ní ó jókòó kalẹ̀ ń bí mi ọmọ yìí ah, ẹ mọ̀ ṣé o ìwọ náà mo máa fòjà tí bá ti ní ọjọ́ kòjókò ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú dáadáa ká má fojú rí náà kankan tó láfi mú hadith number eighteen ma <clears throat> ẹlẹ́kejìlélógún hadith yẹn sọ pé anabi sallallahu alaihi wasallam sọ pé la tahqiranna mina al-ma'rufi shay'a walaw an talqa akhaka biwajhin talikin máa ka yín náà sí wa lẹ́nu àlégbọ́ lágbọ̀túngbọ́ ká fi lè kọ́ra wa ṣùgbọ́n mi ní ká púpọ̀ la wíbẹ̀ la tahkiranna mina li ma'arufi mina li لا تحكرن لا من المعروف شيئا لا تحكرن من المعروف شيئا لا تحكرن من المعروف شيئا لا تحكرن من المعروف شيئا لا لا تحقرن من المعروف شيئا لا تحقرن من المعروف ولو أن تلقى ولو أن تلقى ولو أن تلقى أخوك بوجه طلق بوجه طلق ولو أن تلقى أخوك kò sí kọ́lì ولو أن تلقى أخوك ولو أن تلقى أخوك بوجه طلق لا تحكرن من المعروف شيئا ولو أن تلقى أخوك بوجه طلق ìyẹn àdìsí ẹlẹ́kejìlélógún ó so mọ́tì kẹtàdínlógún yìí anábì ní látàkìrọ́ náà má ṣe máa fojú rí náà subhanallah wọ́n pe kínní kan ní taokid emphasis ìtẹnumọ́ nǹkan tàbí tẹ̀pẹ́lẹ́ mọ́ nǹkan tàbí èyí tí wọ́n lò ń bí nùnù taokid ni wọ́n lò ilé ọ̀rọ̀ gírámà lélẹ́yìn nùnù taokid sẹ́kìlà lélẹ́yìn kì í tún ṣe kọ̀fífà. yẹn ni pé má ṣe máa fojú rẹ náà rárá bó ti wulẹ̀ kó máa kí ni ma máa fojú rẹ náà má kéré rẹ má fojú kéré rárá kí nìkan náà nínú ẹ̀ lè dáadáa èyí wù nù dáadáa ṣé èyí wù nù ẹ̀ má fojú kéré ẹ̀ kọ́rọ̀ tí mo sọ ń bẹ̀rẹ̀ yẹn sìn sọ pé ẹ̀ ń tó ní sọ́dá kọ ànábì má fojú kéré rẹ̀ bó ó ní iná tọ́tulẹ̀ àdá ní tọ́rík kéèyàn ó mú tó lè ṣe èèyàn léṣe tó lè ṣe èèyàn sùpà kéèyàn mú kó nìtì ẹlòmí ò ní à ṣe é ṣe pé bàbá yẹ orí ẹ̀ ti dàrí owó tó láàrin títì dín lọ́mú kan kú má fojú kiri rẹ̀ wàlà àǹtàlẹ̀kọ̀ anábì ní kódà bó tilẹ̀ ṣe pé kó o pàdé àhọ́kà ọmọ ìyá rẹ̀ bíwájú hẹ́ń tọ́líkín pẹ̀lú ojú tó túká pẹ̀lú ìtújúká sóhánàlá pẹ̀lú ìtújúká ẹgbẹ́ mo sọ́lẹ̀ kan pé kéèyàn kan rárẹ̀ ni mo fi àbí kéèyàn kan tujú ká sí yàn dáadáa ní ìlànà ìgbè lọ́sọ̀ yìí ṣe pẹ́lú mi ò ní kà sí mo ti sọ́lẹ̀ kan gba ah, ọ àfa yìí sànàbí ló sọ bẹ́ẹ̀ nàbí wa ni wà lọ́wọ́ ẹnkẹ́lùkọ́ akọ́ọ̀ká kódà kó jẹ́ pé kó pàdé ọmọ ìyá rẹ̀ níwájú hin ọ̀lẹ́kẹ́ni pẹ̀lú ìtújú ká wọ́n máa fàjúrò káàkiri wọ́n máa lejú káàkiri ẹlòmíì nílé ìyàwó rẹ̀ wọn ò rójú rẹ̀ kó túkárí bó bá ti wọlé báyìí yóò lejú kókókó níbi ojú àmì ojú àmì tàbójú mòpó tó ṣe dé láti wí ráyọ̀sì bóyá àwọn ọmọ sùkúù wọn ti lẹ̀ kó mọ́ lẹ́ gbogbo ẹ̀ wọ́n ti dáyé pẹ̀lú tó bá dé kójú ẹ̀ ó lè kókó ni tàbí ojú wọ́dà tàbí ọlọ́pàá ti ń darí ọkọ̀ tó rùn ti pa tó bá kú orin tó ṣí sí làbáyé torí òun ti farabalẹ̀ fóòrùn dáadáa tó wọlé kójú wọn ó lè kókó ni tàbí ẹni wọ́n so pa hmm, yorùbá ní oṣù ẹnìjọ bí ẹni wọ́n so pa àwọn arábàdàn lè yẹn wọ́n bí náà arábàdàn yẹn pé èébú àwọn àbàdàn lọ wọ́n mọ̀ nípa ìdáadáa wọ́n yìí fi ìbú yẹn wọ́n fi wé nǹkan kan pé ẹni wọ́n so wọ́n so pa pé kò ní fẹ́ gbé kínní òórùn mi kó aṣọ onújọ òun kà ń so mi ẹlòmíì bẹ́ẹ̀ lójú rẹ̀ ó sì le tó bá wọlé àwọn ìyàwó rẹ̀ tí wọ́n ti ẹ káàbọ̀ wọ́n yà sáwọ́ yàrá wọn lọ ojú bàbá ti le gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò bá ṣẹlẹ̀ àmọ́ tó bá ń bọ̀ ojú rẹ̀ tó le koko jẹ́ kó wálẹ̀ tó bá wọlé lẹ́ni tó tún jí aṣọ rojú ẹ̀ tó tújú ká wọ́n tún ti kọ̀ sọ́dà kọ̀ fún ọlọ́dọ̀ ọlọ́ bẹ́ẹ̀ náà lọ́mọ sọmọ náà ẹ̀lẹ́ni àìrójú bàbá wa ń lẹ̀ ẹlòmíín náà sì máa sọnù àwọn bàbá ń ta ah tó bá wọlé o máa lejú bí wọn bá lejú gbogbo owó èèyàn làwọn obìnrin ó gbà tán ẹ àmì ìdílé ńgbà tó ń bá ti lejú kò sẹ́ni tó lè wá béèrè nǹkan kan sọ àlàlà kí wàá ló jẹ́ bàbá fún ibi ìdílé <laughs> tó fi kó wọn jọ náà ni pé ó mọ̀ gbọ́ bùkátà lé wọn lórí gẹ́gẹ́ kúránì ṣe sọ. wábì máa àǹfààkù mi àmùwá àlehìn tọ́lọ̀ sọnù pẹ̀lú pé ẹ̀ ọlọ́run ní bímọ fàdọ́là lọ́hùn báàdọ́hùn àlà báàdì agbé apá kan aṣàjùlọ fún apá kan lórí apá kejì pé ọlọ́run mọ̀ ọmọ ṣàjùlọ fọkùnrin lórí obìnrin nípa àṣẹ pípa nípa ìmọ̀ ń bẹ lábẹ́ ẹni ọ́n wọ́n bí màá fa kòkè wá sí yòó nìkan àti pé tẹ́ màá náà ní àmúwá rèé. wọ́n ìyàwó mi wọ́n ló mọ wọ́n náà mójútó ara rẹ̀ obìnrin kan ò lè pa mí nìyí wọ́n náà tó bùkátà rẹ̀ gbọ́ ojúṣe tí ẹni kó mójútó kó pèsè fún lọ́rọ̀ kan sáré mọ́jà fojú kéré tàbí orí náà kí ni o dáadáa kullu ma'rufin sọ̀dàkọ̀ gbogbo dáadáa sọ̀dàkọ̀ ni ó lọ kíyàn sọ̀dàkọ̀ ni ó pé fóònù ó pé lórí fóònù sọ̀dàkọ̀ ni gbogbo ẹ̀ ẹ wo bí Islam ṣe dá tó àmọ́ o wọ́n kọ́ ní sọ̀dàkọ̀ pẹ̀lú májẹ̀mú kan kámi dáadáa ìmánì bil wàlẹ̀ ìtìsà pẹ̀lú ìgbàgbọ́ àti ìnírètí pé wọ́n gbà láàdá lórí ẹ̀ ẹ̀rí pé jíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam sọ pé man sama Ramadana imanan wa ihtisaban ìbòmí ò tún sọ pé man qama Ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹni tó bá dìde lóru Ramadan tó yànnà fìlà ìmọ̀ọ́nà pẹ̀lú ìgbàgbọ́ pọ́lọ̀ ń ló ní kàyàn wà ti sábà àti ìrètí póun ó gba ẹ̀san lórí rẹ̀ àsan lẹ́san dáadáa lórí ẹ̀ gófìrọ̀ láhùmá takọ́ dàmàmì tẹ̀m̀bì torí náà aṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ fún torí náà gbogbo àwọn sọ́dákọ̀ gbogbo dáadáa tá a bá ti ń ṣe ẹjẹ́ kó máa wá sí wa lọ́kàn pé ọlọ́run ló ní a ṣe ìgbàládá lórí ẹ̀ irú àdéhùn kó wá sí wa lọ́kàn pé kúlù màrúfin sọ́dákọ̀ kúlù màrúfin

ọmọ bá mú bíléèdì ó bá yọ hm? àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní màrú èèyàn sín ní alhamdulillah ní yàrámùkálà sọ̀dá kọ̀ ní dáadáa ló ṣe fún ṣe pẹ̀lẹ́ ah ibi kìí ṣe kàtá ló fẹ́ ṣe yìn ah, àsìkò àgbàdo yangan yangan tẹ̀ ń jẹ àgbàdo ah, àgbàdo a máa fa ah, mi ò fi ṣe mọ́jẹ́ àgbàdo ẹ̀ tẹ́ àgbàdo ẹ̀ máa jẹ sísè wọ́n ní sunsun yẹn ó tún máa ń fà ọ̀dà ẹ̀ṣẹ́ o tẹ bá délé tẹ bá sì tún lè jẹ ẹ ní ewu jẹjẹlẹ kínní yorùbá kaṣú ni àbí ewu kínní ẹ̀jẹ̀ sì yóò lọlẹ̀ gbogbo ṣe bá ń sọ ọ̀nà sọ̀dà kan ọlọ́run fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa ọlọ́run jẹ́ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa inna nas'aluka huda wat-tuqa wal afa wal-ghina ẹlẹ́yìn lè fẹ́ táwọn ọkùnrin táwọn obìnrin kọ́ ah! kọkùnrin wọlé kóbìnrin wọlé nígbà tọkọ dé tàbọkọ ò tiẹ̀ tí ì dé ó ti wá múra kalẹ̀ fún pé tọkọ mi bá dé yóò bà mí ó ti lọ tọ́jú tọ́tì ti wọ jìlìbáàbù àbó tiẹ̀ kò tiẹ̀ ló jìlìbáàbù kò lọ wọ ṣọ tó dáa akóṣẹ́ sí jókòó kalẹ̀ ó ti kó kíní kajal kíní kíní ẹ máa pè ẹ eh, làálì ti lè sọ́wọ́ lè sẹ́sẹ̀ wá jókòó pọ́pọ́ ìṣe kanlẹ̀kùn máa ṣe àwọn alẹ́ àlékún sáà wá kẹrẹ́rìn pàdé ẹ̀ èyí tó ń ṣe náà sọ̀rọ̀ akọni. mọ́ mi lẹ́nu pé jẹ́ ní tí kọ́kọ́ mi mọ́ bá fẹ́yàwó mi lé mi lónìí kó mọ́ fẹ́yàwó mi jàre méjì tó ti fẹ́ yìí ti tó kó mọ́ pé mẹ́rin mọ́ àwọn méjì ti fẹ́ ẹrù wọn ti fẹ́ wo mi pàdé àti nǹkan kó mọ́ fẹ́ mi tàbẹ́yọ̀ kan ní ọkọ́ mọ́ bá ní kejì ṣé nítorí pé sọ̀dà kan torí kò ń gbà lọ́dọ̀ ọlọ́run ọkọ ẹ wá lè wò pé kí lóun ti ẹ̀fẹ́ fi mí ṣe tó ń ti nílé gan-an ó ti tẹ́ ń lọ́rùn o látàrí ṣùgbọ́n ìwọ ni lẹ́mìí pé sọ́dá kọ torí pé tó bá ní lẹ́mìí pé kó má bàa fẹ́ lò mí ò sì sọ́dá kọ ò ní gbalada torí pé kó fẹ́ lò mí yẹn kejì àbí kẹta àbí kẹrin halal ẹ̀tọ́ ni fún ṣùgbọ́n lè wù kó má fẹ́ o kì í ṣe ìwọ náà tí ò bá fẹ́ o. ọkùnrin gbọ́dọ̀ mọ́ ní jíjú ìyàwó kan lọ rárá kò sínú ìṣẹ̀lẹ̀ Islam kó lè ní hóró kan dáadáa gbogbo ayé bá ṣe wá sí fún pé bó ṣe lówó tẹ ẹyọ kan ìtẹ́n lọ́rùn kò sí tó burú àwọn obìnrin náà àbò oúnjẹ pé ọkọ rẹ fẹ́ràn oúnjẹ kan n tó máa ń wọ́n á ti ṣe sílẹ̀ fún inú rẹ̀ ó dùn dáadáa ló ṣe yẹn sọ̀dà kọ́ àwa ọmọ náà sáwọn òbí wa òkú aṣọ wọn ò fọ́ ò lọ ò jẹ́ wọn kó falágbàfọ̀ láì jẹ́ pé wọ́n bẹ̀ ọ́ inú bàbá yẹn ó dùn dáadáa ló ṣe sọ̀dà kọ́ ilẹ̀ tẹ̀ mọ́ ń gbá tẹ́lẹ̀ bóyá bí kékeré kan lẹ̀ ń gbá jẹ́ kí n tún máa gbá bí sọ̀dà kọ́ láì ránṣẹ́ oko lé yín kún okòró oṣan àbí wọ́n tó ń gbé ọdún èèyàn ọmọ sí ìyá ẹ̀ ó ti lọ kí wọn sàlámù aleikum ìkárọ̀ wọn kí àti òsì àwọn ní kí ni àtó bá lórí pé yàrá alihamudulilayi ọmọ mi wá kí ni <laughs> ó ti lọ bá gbogbo ilẹ̀ ó ti fa bọ́ minasọ́dà kò minal ma'ruf gbogbo àwọn tá a mọ̀ sí dáadáa nìyẹn ọlọ́run ṣàánú wa allahumma yassir wala tu'assir waj'al umurana sahlan yasira. ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وأحسن عاقبتنا في الأمور وأحسن عاقبت عاقبتنا في الأمور كلها واحكك إيماننا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا من عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما